أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو بفهم ولا وبا أزكاتي كفانا محمد صلى الله عليه وسلم أموكي أو خيمة يارني من جماعة التعاون المسلمين ني òtítọ́ àti ní òdodo mo rò pé ìlú Ìwó ni Jamaat Ta'awun Muslimin ti ń exist tí ó ti gbilẹ̀ tó sì rìnlẹ̀ dáadáa ní kúkú mo mọ̀ pé ó wà ní wọ́n ní àwọn branches láwọn ìlú yòókù nílẹ̀ Yorùbá ihò tẹ dé Àbújá Federal Capital Territory ṣùgbọ́n pé wọ́n gbilẹ̀ tá a sì rí pé wọ́n ní orí pa ìlú wo ni mo rò pé wọ́n ti ní orí pa wà sheikh eh, daoud eh, daoud bọ́lásán abusefudin ah, ọlọ́run pé kí á ní àlápọ̀ tí ó dáa wọ́n ti ziyara wa rí ní riyadh so mo wọ́n ti pè mí fún lẹ́tọ̀ náà ní ọ̀dọ̀ wọn ní eh, ní ẹ̀kọ́ta jẹ̀má ní ìlú ìwòrì so ìgbà tí mo wá rí pé ọlọ́run pé kí àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní ọ̀yọ́ bí tí wọ́n bí lọ́ọ̀ sí jẹ̀mọ́ àtàwọn mùsùlùmí ọlọ́run pé káwọn náà ní orí pa dáadáa nínú olóyè mo bá yín dúpẹ́ ọlọ́run tí ó ṣe ń ní okùnfà dáadáa ọlọ́run àpàdà àbútí igbó ọlọ́run rẹ̀ ló bá yín láéláé mo ń sọ fún àwọn ọmọ ìyá mi gbà à ń ṣe ziyara school àti àwọn tá a lè pè ní mọ̀ṣáré ìtẹ̀sọ̀díyà àwọn shops tó wà bí yìí mo sọ fún ọ pé ah, èmi máa kọjá ń bí èmi mọ̀ pé nǹkan tó tó báyìí ń lọ ní agbègbè yìí ọlọ́run gbogbo àwọn ìgbèrí tẹ̀sí ọlọ́run gbalẹ̀ sí fún yẹn o àwọn ọmọ mùsùlùmí tí ẹ̀ ń tún orí wọn ṣe lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run láàánú rẹ̀ ìgbìyànjú náà ọlọ́run jẹ̀kẹ́ bá níbi tí ó lérìn ọlọ́run nínú yìí ládàá rẹ̀ wọ̀ ọlọ́wọ́n fi sínú ẹ̀sán ìsàlẹ̀ yín kí n máa fa ọ̀rọ̀ kan mọ̀gbọ́n tí wọ́n á ní kí n sọ̀rọ̀ lé lórí dáwàtú sheikh muhammad bin abdul wahab ifat mọ̀gbọ́n tó tóbi mọ̀gbọ́n kẹ̀bí jiddan tọ́pì nǹkan tó tóbi ni tó sì fẹ̀jú ṣùgbọ́n gẹ́gẹ́ bí takasusu ti àwa tó sì jẹ́ pé náà ni ó kàn jò ọ̀rọ̀ nípa àkídà òbí jáde àjálẹ̀ òun náà ni mo bẹ́ẹ̀ lérò pé ó ṣe pàtàkì jù tí àwọn ẹ̀kọ́ à tí wọ́n fi sọ pé mo tó yìí kí n bá wọn sọ̀rọ̀ lé lórí torí pé dáwàtú sheikh muhammad bin abdul wahab al-islahiyya ń tọ́ dálé lórí òun náà ni ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìyá ìsúná tí a bá ní ká tẹnubọ dáwà sheikh muhammad abdul wahab al-islahiyya rahimahullah rahmatan wasa ọ̀rọ̀ tó tóbi tó sì fẹ̀ gan ni pé ìfá wọ́n ti ṣe nẹ́dúwà ní symposium lórí rẹ̀ nítorí pé ó gba bíi a week tí a sì pe àwọn àpá ńlá ńlá kò sí láti inú Saudi Arabia nìkan láti Cairo Egypt láti Kuwait láti gbogbo Islamic world láti pè wọ́n tí wọ́n sọ̀rọ̀ lórí tọ́pìkì yìí. ṣùgbọ́n nígbà tó yẹ pé ẹni ká sọ láàrin ní tí o bíi forty minutes lọ àdìgbò tí ọlọ́run bá pé kí á lè mẹ́nuba tó jẹ́ kókó ń bẹ̀ inṣàlá ọlọ́run fi ṣe ìwà ní àǹfààní. ní àkọ́kọ́ nínú àwọn àdéhìí ó ṣe ọlọ́run sọ̀rọ̀ sẹ́là ó rìnlẹ̀ láti ọ̀dọ̀ rẹ̀ pé ọ̀sán ní ọ̀rọ̀ rẹ̀ kan pé inna Allaha yab'athu lihadhihi al-umma ala ra'si kulli mi'ati sana man yujaddidu laha dinaha ọlọ́run subhanahu wa ta'ala yóò dìde fún ìjọ yìí ní ọgọ́rùn-ún ọdún kọ̀ọ̀kan ẹni tí ó máa tún ẹ̀sìn wọn ṣe tí ó máa tún ṣe tí ó máa sọ di ọ̀tun ọ̀rọ̀ ń ọlọ́run ní sọ́nà a sì mọ̀ pé láyé tí kò yóò hà kì í pẹ̀lú ìfẹ́ inú nítorí wọn bá bá òun náà ni ó ṣe ọlọ́sọ̀rọ̀ sálà ó ṣe sọ mímọ alẹ́ nìbó wà nínú àwọn àpẹẹrẹ pé anabi wa sọ̀rọ̀ sálà anabi òdodo anabi òtítọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ló àwọn kan láti ó ti sọ lójú ayé rẹ̀ tí ó sì padà máa ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ tó tọ́ kí ló fi bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ ẹ̀dẹ́yìn tí wọ́n bá ti ń jìnnà sí zamanu nìbó wà ìgbà tí ará anabi kan sí wọn bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbàgbé tọ́jẹ́ òdodo ẹ̀sìn tí anabi mú wa bí wọ́n ṣe ń jìnnà sísí ni wọ́n máa gbàgbé òdodo ẹni tí ànábì mú wa ó lè ti ṣẹlẹ̀ sí àwọn ọmọ tí ó ti síwájú ànábì Muhammad sallallahu alaihi wasallam látòrí ànábì Adam alayhi salam gbogbo àwọn tó wá lẹ́yìn rẹ̀ ti dórí ànábì Musa ànábì Isa èyí tó súnmọ́ wa jù tó súnmọ́ ànábì wa jù ó ní ọmọ ànábì Isa alayhi salam tó yẹ pé àwa náà mọ tí ẹ̀sìn wọn dà lónìí kódà kì í sọ tó ń kúrò láyé oníwọ́n ti yí ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n nítorí pé ẹ̀sìn manhajú anabi muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sìn anabi àwọn anabi ọlọ́ ọ̀kan náà ni manhajú anabi muhammad sallallahu alaihi wa sallam onítọ́jẹ́ àti sẹ̀ríà rẹ̀ òun ló jẹ́ sẹ̀ríà ìgbẹ̀yìn tó yẹ pé ìkankan sẹ̀ríà kankan kò ní wá lẹ́yìn rẹ̀ mọ́ ọlọ́run subhanahu wa ta'ala ó jẹ́ kí sẹ̀ríà náà ó ṣe ní sẹ̀ríà kámílà fún àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn ó sì ṣe ní ṣẹ̀ríyà ṣáámílà fún àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn ó lè ṣe ní ṣẹ̀ríyà ó ṣe ní mọ́dájọ́ mọ́dájọ́ ánámi sọ́ọ́lì olè kó lè zàmánì wọ̀ màkà mọ́dájọ́ náà tẹ́ pé ọba gbogbo ààyè mu ọba gbogbo àsìkò mu láyé ẹni wọn fún sọ̀rọ̀ sẹ́nà kò sẹ́ni tó mọ̀ pé ìsìlámù ọ̀tàn ká gbogbo ìtọ́tàn China ni àti ibi tó kọjá rẹ̀ Russia ni United States of America United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Australia gbogbo àwọn continent yìí kò síbi tí Islam fọwọ́ bà lónìí ṣùgbọ́n tó bá yẹ pé ṣẹlẹ̀ Islam ṣẹlẹ̀ àtàkọ́ yẹ pé àwọn alágbáwá nìkan lọ bá mu bóyá ọba ṣe ní lọ́jọ́ lóde òní ẹnì kan kò ní bá àwọn èèyàn lára mu ṣùgbọ́n Ọlọ́run subhanahu wa ta'ala Hakim ó ti mọ̀ pé sariya ale b'a dɔn sɔrɔ sɔrɔ o ni sariya ye bɛɛ ye ale b'a dɔn sɔrɔ sɔrɔ o la ale bɛ bɛɛ ko sɔrɔ bɛ ka tala in yɛlɛma o se manhaj wa ni manhaj mutakamil wa alami wa dinuhu wa shari'atuhu salihan li kulli zaman wa makan sariya tó gbé ní ale b'a sɔrɔ sɔrɔ npɔnpa gbogbo ayé àti gbogbo àsìkò mu ni olùsèjẹ́ ń gbé nínú àdéhùn náà bá fún ó mọ àlẹ́ b'a sɔrɔ sɔrɔ yóò máa gbé ẹni kọ̀ọ̀kan dìde ní ọgọ́rùn ọdún kọ̀ọ̀kan ẹni tí ó máa dá àwọn èèyàn padà sí ní tá à ń pè ní òdodo ẹ̀sìn tí a bá gbọ́ hadith yìí kí ni ó yẹ kó wá sí làákà ẹni kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé mùsùlùmí alimuslim alinsani muslim wúlídẹ́ lèyàkú láàrin ìkọ̀ mùsùlùmí afẹ́kọ́ jẹ́ ẹni tí ó máa darí ni abẹ́fẹ́ jẹ́ ẹni tí wọ́n máa darí kì í ṣe ẹni tó yẹ pé oníwọ̀n máa darí oníwọ̀n máa kọ́sẹ̀ àwọn gẹ́kù oníwọ̀n máa kọ́sẹ̀ àwọn yàrá sàfàṣà ìmúwò oníwọ̀n jẹ́ pé gbogbo ntí yóò jẹ́ ìtìmọ̀ àmọ́tò ẹ̀ ntí ntọ́ jẹ́ àkọlé kan rẹ̀ oní àwọn Barcelona àwọn kìnnì kan àwọn oníbọ́ọ̀lù alimuslim wúlì dàdí yẹ̀kú láàlì yòkọ̀ọ̀tù kí ló yẹ kó jẹ́ ntí yọ wà lọ́kàn mùsùlùmí tó bá gbọ́ tani ó lè sọ tọ́wọ́ gbọ́ àdéhùn yìí pé ọlọ́run ọba ti sàdéhùn pé lóyè ọgọ́rùn-ún ọdún kọ̀ọ̀kan ó máa mú ẹnì kọ̀ọ̀kan wá tí ó máa dá àwọn tí ó máa tún ẹ̀sìn ṣe ẹ̀sìn èyí tó jẹ́ ṣẹ̀lẹ́ àdúgbò mùsùlùmí tí ó máa dá àwọn èèyàn padà sí òdodo ẹ̀sìn kí ló yẹ kó jẹ́ tí ó wà sọ́kàn mùsùlùmí tó bá gbọ́ bẹ́ẹ̀ tààrí ẹni tí tààrí nǹkan yẹ ọ wá sọ́kàn rẹ tó bá yẹ pé mùsùlùmí gidi ni ó ní pé làálì àkóhùn jẹ́dí dàhádà kọ́rù sẹ́ńtúrì kọ̀ọ̀kan ni ọlọ́sọ yìí ṣe lọ́sọ pé a máa gbé ẹnì kọ̀ọ̀kan dìde tí wọ́n máa dá àwọn èèyàn padà sí orí òdodo ẹ̀sìn tí ànábì wọn mú wa ànábì wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ tó mú wa nítorí yẹ ọwọ́ sọ́kàn nípa wá gbọ́ àdìyẹ làálì àkóhùn jẹ́dí dàhádà kọ́rù kó sì jẹ́ pé mi ó sì ṣe kó jẹ́ pé mi ni màá jẹ́ ẹni tí ó dá àwọn tí wọ́n jẹ́ mọ̀ jáde lù fún sẹ́ńtúrì táwa yìí téèyàn bá ní kápẹ́ ní alihimatu aliya èrò tó ga nítorí ẹ̀kọ́ jẹ́ èròǹgbà tó bá gbọ́ hadith yìí nù. tani à ń pè ní imam sheikh muhammad rabu wahab sheikh muhammad rabu wahab orúkọ rẹ̀ náà ni sheikh asheikh muhammad rabu wahab musulman atẹ̀mímí ní ìparí rẹ̀ wọ́n bí ní ìlú. Ah, ọ̀yẹ́ náà ó sì padà gbé dáwà rẹ̀ lọ sí ìlú dìrẹ̀yà ibẹ̀ ni ọlọ́run ti pé kí ó tàn ká gbogbo àwọn ẹ̀fọ́ àròsọ yìí ibẹ̀ ni wọ́n ti kọ́ ọ̀tá pè ní àbúrẹ́yà ní ìsìn capital Saudi Arabia nàìjíríà ni wọ́n máa ń pe orúkọ rẹ̀ tẹ́lẹ̀ tó wọ́n pè ní àbúrẹ́yà ní ìsìn ààyè yìí àti ọ̀yẹ́ náà àti dìrẹ̀yà ààyè yìí ò ní àwọn ìlú yìí wà wọ́n bí sheikh Muhammad Abdul Wahab ní ah, one thousand hundred and fifteen lẹ́yìn hijira alf wa mi'a wa hamsata ashar sana lẹ́yìn hijira ó sì kú ní one thousand two hundred and six one thousand two hundred and six lẹ́yìn hijira bákan náà nígbà tí ó kú pẹ̀lú ìgbìyànjú tó ga tó ṣe sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run bá sọ́nà wàhálà tí ọlọ́run sì gba ìgbìyànjú rẹ̀ tó sì jẹ́ kí ó ní orí bá dáadáa láti ojú ayé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ni wọ́n sọ dáadáa pa rẹ̀ tí wọ́n sì ṣe tápẹ lórí fà wọ́n sọ̀rọ̀ ìdùn ẹ̀dùn ọkàn lórí bí ó ṣe papòdà ẹnìkan ló àwọn àfáà tí ó sọ̀rọ̀ rẹ̀ ó ní sàlámì ala najdi wà man halla fi najdi wà in kana taslimi ala al-bu'di ó fi ròyìn sheikh muhammed bin nígbà tí ń sọ bí ó ṣe balùwẹ̀ tó lórí ikú rẹ̀ Ah, bí mo ṣe sọ síwájú àwà níbí yìí láti máa sọ ìkan bóòlù ṣe lò gbèsè ayé rẹ̀ bóòlù lè ṣe ibo ló gbé ọmọ mélòó ló gbé ìyàwó mélòó ló fẹ́ àwọn ọ̀lẹ́ àwọn àpá rẹ̀ lóòótọ́ ti ń bọ́ tilẹ̀ jẹ́ pé gbogbo eléyìí làwọn èèyàn máa ń sọ ni wọ́n mẹ́nu bà tí wọ́n bá ń sọ nípa síra èèyàn kan ṣùgbọ́n èsì eléyìí ni alẹ́ bùkátà sí bíi nínú àwọn ta alẹ́ bùkátà sí jù ó ní pé àlùkò ṣoṣo ni à ń mọ́ التي قامت عليها دعوة الشيخ محمد بن الوهاب الإسلاحية الأسس العامة التي قامت عليها دعوة الشيخ محمد بن الوهاب الإسلاحية أولا كنتي يقول مرتكزات أولا قال من البلاس تي دعوة ipepe sheikh محمد abdulwahab الوهاب dúró lé lórí kí ni àwọn náà ni ìtí irú àwọn kan tí ó ṣe pàtàkì tí á mẹ́nubà aláwọ̀ nínú àwọn oṣooṣù yìí òun náà ni alasaasu awal atawhid wàhùwà alasaasu oṣooṣù atawhid ìmọ̀ ọlọ́run lọ́kàn ìmọ̀ ọlọ́run bá lọ́kàn subhanahu wa ta'ala kásán ọlọ́run bá ní àásọ níbi ìjọsìn wa tá à ń ṣe fún bákan náà níbi àwọn iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe bákan náà níbi àwọn orúkọ rẹ̀ tí ó ga àti nínú àwọn orúkọ rẹ̀ tí ó ga àtàwọn ìròyìn rẹ̀ tí ó rẹwà jùlọ tó ọ̀rọ̀ nípa tawhid ó ní àkọ́kọ́ níta lè pè ní pillars ti dáwà Sheikh Muhammad abuha tó dúró lé lórí a sì rí pé ẹ̀rí tó pọ̀ ń bẹ nínú Al-Qur'an Karim àti sunna sọ̀rọ̀ sọ̀rọ̀ sẹ́dá tí ó já mọ̀ yìí pé ọ̀rọ̀ at-tawhid ìpìlẹ̀ ẹ̀sìn wa ni èyí tó súnmọ́ wa jù lórí ẹ̀rí òun ni pé kí ni alákọ̀ọ́kọ́ orígun ẹ̀sìn Islam márùn-ún shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ìjẹ́lẹ̀ pé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ sí ká máa yọ́sìn kan àyàfi ọlọ́wọ́ bá Allah àti pé àdúgbò muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ rẹ̀ ni eléyìí jẹ́ àwọn ìpè ìsìn ọlọ́ọ̀ba ní àṣọ àti ìsìn ọlọ́ọ̀ba ní ọ̀kan ṣoṣo òun ni ntọ́jẹ́ ìpìlẹ̀ tí ga nínú ẹ̀sìn Islam òun náà ní aláwọ̀ kan tí Sheikh Muhammadu buha tó sì gbé dáwà rẹ̀ lórí. sẹ́ni ọ̀rọ̀ nípa tawhid nǹkan tí ó bó sí láì sọ fúnra pé ó ṣe pàtàkì tó ń nì ọ̀nà tí ààyè ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àwọn èèyàn fi ń kàn àbí ti ń tara torí pé tá a bá sọ pé àtàwọ̀hìn inú àwọn tó ṣe pàtàkì òun ló ṣe pàtàkì jù ní ẹ̀sìn òun ni alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ bí ọmọ ẹ̀ léèyàn tó jẹ́ mùsùlùmí nígbà tó bá wọn sàré mọ̀ọ́rọ́bù tayọ̀ náà bá rẹ̀ mọ̀ọ́rọ́bù tayọ̀ náà bá rẹ̀ tó ń jọ́sìn nígbà kan wà láyé èdè tó dáwọ́ láyé láyé lọ́nà tó tọ́ kó sì máa sọ kó òun kírun kó máa gbà wẹ̀ kó máa yọ zàká ṣùgbọ́n kó ti ẹ̀sìn jẹ́ máa lọ́wọ́ ó ti ba kẹ́mẹ́rin tọ̀kí ó ti bàjẹ́ máa lọ́wọ́ olórí jẹ́ pé ọ̀rọ̀ nípa tọ̀kí mọ̀tò kan another topic entirely oní ẹ̀ka fi ṣe tá a bá fẹ́ máa tún tẹ̀ níta fẹ́ mẹ́nu bá ń bèèrè pé nínú àwọn pillars ti sheikh muhammad wahab tó gbé dáwà lé lórí lé lórí òní àtàwọ̀hí àtàwọ̀hí ó sì ṣe pàtàkì púpọ̀ ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn ìsìn ọlọ́run ọba ní àásó ìtumọ̀ rẹ̀ ni pé ó yẹ kí ọlọ́run ọba nìkan òní àmọ̀ pé ó lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún ìfọ̀rọ̀lùkọ́ ìtàn ليس بالعبادة فقط إفراد الله تعالى تريد أو إفراد الله تعالى بالعبادة توحيد الألوهية ṣùgbọ́n tawhid gẹ́gẹ́ bíṣẹ́kì náà lọ́dọ̀ àwọn alákìlá ẹ̀ pé ìtumọ̀ yẹn yóò tó jìn ifradu Allah ta'ala bima yastahiqu min uluhiyyatihi wa rububiyyatihi wa asma'ihi wa sifatihi kí ni ìtumọ̀ yẹn lè oníkásí ọlọ́ọ̀bá ní àásù níbi àwọn ẹsẹ̀ tí àwa máa ṣe fún ọlọ́run bá sọ̀rọ̀ lọ́wọ́ kàn án dá bẹ̀rẹ̀ látòrí lórí àdùá ìmọ̀ pé ọlọ́run ọba àtàwásùn ìmọ̀ wá tẹ̀kọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ànágẹ̀ ìmọ̀ ṣèlérí àdùbábọ̀ ìmọ̀ pa ẹran àlẹ́sì àánà ìmọ̀ wà ràn wọ́ àlẹ́sì ráàtà ìmọ̀ wà ràn àlẹ́sẹ̀ àádà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwákùn àlùkọ́wò àròjà gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ pé ọlọ́run bá nìkan lágbára lé ọlọ́run bá nìkan láàmà bẹ̀rù ọlọ́run bá nìkan láàmà páyà nítawọn pè ní ìfúrọ́dúnláì tààlà fi uluhiyyatihi ònìyí ẹlẹ́ẹ̀kejì ìfúrọ́dúnláì tààlà fi rububiyyatihi ìfisẹ́ ọlọ́run bá ní àásó níbi àwọn iṣẹ́ tiẹ̀ gẹ́gẹ́ tó máa ṣe kí ni tuma ilé yìí bí a mọ̀ pé ọlọ́run ba owó alifáàlẹ̀ àrọ́sẹ̀ àlùmọ̀dábẹ́ ọlọ́run ba nìkan olódẹ́dà onídàárí ayé ààrẹ bí àwọn ṣẹ́gun àwọn mọ̀ṣáyé oṣù bí àwọn sọ pé àwọn àtọ́ọ̀bù kan bẹ kótóbù àwọn ṣẹ́gun mọ̀ṣáyé tọ́jú pé àwọn náà ní agbára kan tí wọ́n fi ń darí ayé àbáwọn ọlọ́sọ pé ṣẹ́gun kan àbí kíní kan ní ọ̀sẹ̀ pé kójú ọmọ náà àbí ológun kàbọ nísàgbọn kan ló ṣe kí níta tó ní ọmọ rọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ pé wàláì ọba àbílàjẹ ó sì pọ̀ lẹ́nu látẹ̀lẹ́nu àwọn mùsùlùmí gángan ọ̀pọ̀ láwùjọ wa ẹ̀ nínú àwọn nǹkan tí máa ń pani lẹ́yìn ibi àti alùmí à ń jáde lọ níjọ kan òjò wa rọ̀ tó à ń rìn lọ ní sábọ́mẹ̀ là ń lọ òjò wa rọ̀ àwa dúró síbi kan ìgbà tá a wá dúró wúmà kan ẹgbórúkọ ìyá yìí ìyá Kawthar tó ó dúró tiwa iwájú ní manasasi ó wá sọ pé ah òjò tí ń rọ̀ yìí torí pé wọ́n ń bọ Ṣàngó wọ́n ń bọ Ṣàngó lọ́wọ́ ni o lòjò fi ń rọ̀ báyìí ẹ̀rí pé láti bí ìjẹ ni lòjò ti ń rọ̀ tó alùpùpù wa tẹ́tí sí gbogbo ṣe ń sọ dáadáa àwọn náà jọ dúró èmi wà ní ẹ̀gbẹ́ kan ló sàn sọ̀rọ̀ ló sàn sọ̀rọ̀ yẹn pé à ah, ó ń gbọ́ alùpùpù tẹ́tí gbọ́ ọ̀rọ̀ tí ń sọ pé òjò ti ń rọ̀ yìí ẹnu jọ́ mẹ́ta torí pé wọ́n ń o ìgbà tó wáyá tó ti wọ́n ti jẹ́ ọ̀sọ̀rọ̀ náà wọ́n wá jù sí pé Ṣàngó tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ti Ṣàngó ti gbá wọn ní àbí Ṣàngó mi ọba ní pé ah, Ṣàngó ti gbá náà ni àbí wọn sọ pé tó bá jẹ́ Ṣàngó ti gbá yóò ti kú o yóò ti kú o wọ́n ní ah, olùdákẹ́ ìtẹ̀ náà wá wálé ní ah, tòótọ́ mọ̀ tiẹ̀ ni ebe nìyẹn ni nígbà tí èso náà yóò sá ti kú bẹ́ẹ̀ mọ̀ ni yóò mọ̀ ti kú tó mùsùlùmí sì tó ní àkídà pé òjò tí ń rọ̀ ní ìsìn yìí Ṣàngó tí ń bọ ni àbí olúwẹ̀rẹ̀ kan àbọ̀sùn kan tí wọ́n ń bọ òní jójú ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kó máa jáde lẹ́nu mùsùlùmí wàlúwà tí ń bá àkídà jẹ ni tí ń bá tọ̀ yìí jẹ mọ́ yẹn lọ́wọ́ a sì mọ̀ pé mùsùlùmí ó wí láyé láyé láyé tó tọ́ ó sì ń forí kalẹ̀ ń yọ ṣùgbọ́n ìpìlẹ̀ gángan lásìdínlẹ́ tó ń lọ lórí ó ti bàjẹ́ eléyìí ni ìfúrọ́dù lọ gbèrògbò mi yẹ ti yìí káwọn ṣe ọlọ́ọ̀bá aláàṣọ níbi iṣẹ́ tiẹ̀ tí máa ṣe káwọn pé ó nìkan onídẹ́dà ó nìkan ní darí ayé nísìnyí dáná darí àlámọ̀lẹ̀ gbogbo tó wà nù rẹ̀ àti gbogbo tó jẹ́ ẹ̀dá pátápátá tó yàtọ̀ sí òun bákan náà òun ni àrọ́ọ̀sì onímọ̀ ṣe àtijọ́ àti mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ẹlẹ́ẹ̀kẹta jíhà ẹlẹ́ẹ̀kẹta ni pé kásì ọlọ́ọ̀bá ní àtúndì di àsùnmọ́ ìhìn wàṣípáàtì níbi àwọn orúkọ rẹ̀ tí ó rẹwà àti àwọn ìròyìn rẹ̀ tí ó ga jùlọ tòrọ nípa tàwíìdù yìí ètò jẹ́ ìpele alákọ̀ọ́kọ́ ìpele ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó jẹ́ ìpele tí sheikh muhammed labuha tó gbé dáwà rẹ̀ lé lórí òun náà ni kéwòn ò gbógun ti ó gbógun ti nítawọn pè ní àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn àti alukọrọfat kí wọn pè ní alukọrọfat kọrọfat ni kẹfẹ pé bíyà ìtumọ̀ ìyàtọ̀ wà láàrin bíyà àti kọrọfat àti kọrọfà bíyà òní kẹfẹ yẹ pé àwọn èèyàn bí sẹ́ẹ̀ eh, eh, Imam Shatibi bó ṣe sọ nínú tírà rẹ̀ àlẹ́ àti sọ̀rọ̀ nítawọn pè ní bíyà òní kẹfẹ pé àwọn èèyàn dálẹ̀ nínú ẹ̀sìn tó jẹ́ pé ọjọ́ ẹ̀sìn wọ́n sì ń ṣe ní ẹ̀sìn ṣùgbọ́n kò sí lára ẹ̀sìn kò sí lára nǹkan tí wọ́n ṣe ọlọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ tó mú wa man ahdatha fi amrina hadha ma laysa minhu ọwọ́ ẹni tó bá dá nǹkan kan lẹ́nu ẹ̀sìn wáyé tí ò sí lára rẹ̀ tí ò sí tí ò gbà láti ọ̀dọ̀ àwọn àdàbí àwọn oṣù ọlọ́ ohun tí ọlọ́run bá fẹ́ sìn rán ọwọ́ àrùn á dà padà kò ní lára kankan lórí rẹ̀ ń táwọn èèyàn gbé dáná ń táwọn èèyàn dálẹ̀ nínú ẹ̀sìn ní ìsọ pé kì í sára ẹ̀sìn bí sowó lọ mọ àlùkùrọ́fà ó ní nǹkan tẹ́ pé kì í sẹ́sìn rárá ṣùgbọ́n àwọn èèyàn ní àjọ kan rẹ̀ wọ́n ní àjọ kan rẹ̀ tó ṣe yẹ pé ó ti dàjọ kan lọ́dọ̀ tí wọn wọ́n ti fẹ́ dàpọ̀ rẹ̀ sí lápèjúwe ní ìsìn nínú àwọn nǹkan tí àwọn bàbá wa gbàgbọ́ láyé ìjọ rẹ̀ pé tí ẹ bá fẹ́ jáde nínú ilé ní ìsìn ọkọ̀ ìfẹsẹ̀ kọ́ ní gbà ó a òní ah, ọ̀dà yóò padà oníyàgbẹ́ atiara lọ́dọ̀ wọn tí wọ́n fẹ́ jáde ní ìsìn yóò ti ní ẹyẹ méjì yóò ní ẹ yóò mú ẹyẹ yóò wá ju ẹyẹ sí òkè báyìí tọ́wọ́ yẹ kó fò lọ sí apá ọ̀tún òní ọ̀dà fún un tọ́wọ́ yẹ kó apá òsì ló fò lọ òní òní dànù kódà gbogbo tó bá fẹ́ sí jọ́nà yóò ní yọ́wọ́ pé aburú ni pé gbogbo náà ti pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ lóríṣiríṣi ẹnìkan ní program tá a ṣe ní last year ní mosque ní sábó àwọn sísà kan béèrè pé tí ọmọ ilé bá háyẹ̀ lé kan náà jù kí ni tọ́tọ́ kà sí mùsùlùmí lẹni níbi yìí pé nǹkan kan wà bí ọmọ ilé ha lé kan náà ìbá tèmi ni wọ́n ju ìbéèrè sí wọn ní aláwọ̀ ni pé inú ilé yìí dọ̀tí olójẹ́ kí ọmọ ilé ọmọ wọnú ilé yìí ẹ̀dá ìdí ni pé kọ̀lẹ́tọ̀ fún mùsùlùmí kó wá ní àjẹwọ́ kan pé ọmọ ilé àárẹ̀ kan náà èyí tí kìnìún kan bá ń ṣèyàn jù tí gbẹ́gbẹ́dẹ́ yẹn bá ti bá ń ṣe kìnìún jù gbogbo àwọn ọ̀tá pé kò yẹ kí téèyàn bá gbé àjẹwọ́ kan rẹ̀ èyí ọgbọ́n náà gbẹ́rù rẹ̀ pa lọ pàdé ọlọ́run sọ̀rọ̀ wọn tàwa náà kóró jù lọ́nà ọba náà so àwọn nǹkan yìí náà pẹ̀lú kòròfàt mọ̀hárà bá tó lè bí dáwọn kòròfàt ní dáwà rẹ̀ lórí ẹlẹ́ẹ̀kẹta ìyáwó fàdílọ́tò amri bil ma'ruf wà nahyi anil munkar ìmọ̀ta ìmọ̀ pèpè sójú ọ̀nà máa pa àwọn èèyàn dáadáa láṣẹ dáadáa kéèyàn ó sì máa kọ̀ fún wọn níbi tí ò dáa súnà ó sì ọlọ́ọ̀ni sallallahu alaihi wasallam ó gbìyànjú láti pa súnà yìí jí ẹ̀rí pé ọlọ́run tó lọ́ọ́ rẹ̀ ká sọ pé lọ́ọ́ lẹ́yìn káfàrú min bani Israil ala lisani Dawud وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه قالوا الله بعوا بنو اسرائيل لو يقول دعوة أنا بدعوة على نبي عيسى عليه السلام بدون جانب فرقه طمع يعني كمان سنتي ودا نشوف بزاك استعب دقا جانب سيئة داو يوفي لا يوم so al-amru bil-ma'ruf wan-nahyu 'anil-munkar ká máa pàṣẹ dáadáa ká máa kọ́ àwọn èèyàn ní dáadáa ká máa pàwọn èèyàn sí dáadáa ká sì máa kọ̀ fún wọn níbi tí ò dáa safinatul mujtama ó ní ọkọ̀ ojú omi tó yẹ pé ó gbé àwùjọ dúró ní àdéhùn ọmọ sọ̀rọ̀ sọ́dà ó mú ìmọ̀ ẹlò àwọn kẹta ń àwọn bíi òwe yàní láti lè bá a sún nkí àgbọ́yé àwọn èèyàn kó lè bá rọrùn ntọ́fẹ́ sọ kó lè bá kó wọ́n lè bá gbọ́yé akram ìmọ̀ ẹ̀ lò kẹ́gbẹ́ sì lò nígbà kan tó sọ pé ọmọ ẹ̀dẹ́ èèyàn fọ́fà ìlànà sílẹ̀ pé ọmọ ẹ̀dẹ́ èèyàn nìyí ọjọ́ orí rẹ̀ nìyí èròǹgbà rẹ̀ wá ní fọ́fà ìlànà sílẹ̀ ká pé bíi rectangle by àbí square ó ní ọmọ ẹ̀dẹ́ èèyàn ọjọ́ orí rẹ̀ ló ó wá fà wá kírọ́ọ̀sì lẹsẹ̀wù yẹn lọ gbanagbana ó ní èròǹgbà rẹ̀ nù ẹ gbé èròǹgbà rẹ̀ ó kù ju ó kù kọjá abẹ́rẹ́ táǹkù yẹn tó láti lè bàjẹ́ kí nǹkan yẹn ó yí àwọn yẹn dáadáa bẹ́ẹ̀ náà ló ṣe ń sọ pé sẹ̀fínà tó mùsàmà ó náà ní ọ̀nà alámùbí màrúf náà yà lè mú ó ní àwọn èèyàn tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi àwọn tó wà àwọn kan wà nsàlẹ̀ àwọn tó wá wà nsàlẹ̀ wọn tẹ́ wá ti fẹ́ bomi wọn lọ sókè tẹ́ ẹ̀ kò pọ́sibù kí wọ́n jáde láti sàlẹ̀ kí wọ́n lómi bò wọ́n lọ sókè wọ́n lọ bò wọ́n á ní pé ah, níta fi ń ṣe wàhálà lóòkè tọ́sí ní dàwọn èèyàn wa láàmú kí ní láàbẹ̀ kan lu ọkọ̀ ojú omi lẹ́gbẹ̀ẹ́ sálẹ̀ káwọn máa bomi láti bẹ̀ kọ́mọ̀sẹ̀ kankan kankan dààmú lòdì mọ́ ó sọ náà ní wàá ń tara kúù tí ẹ bá fi wọ́n lẹ̀ hádàkú wàhálà kù àwọn tó wà sálẹ̀ wọn parẹ́ gbogbo àwọn tó wà lókè ni wọ́n sì parẹ́ táwọn tó wà lókè bá wù wọ́n tẹ́ ṣe tí wọ́n fẹ́ ṣe wàá yín afẹ́dù àlà ẹ̀dí ṣùgbọ́n tí wọ́n bá mú tí wọ́n bá gbọ́n lókè ah, ẹgbẹ́ ọ̀rẹ́ ẹgbẹ́ ọ̀rẹ́ ṣe bẹ́ẹ̀ o nẹ́jà wọ́n nẹ́jà wọ́n nẹ́jà àwọ̀lá wọ́n nẹ́jà ó wọn àwọn tẹ wọn sani wọn la àwọn tẹ sọ wà lókè náà gbogbo wọn wọn la tó kúta ń pè alámùpẹ̀lẹ̀ àwọn fọ̀nà ẹ̀ lóka sẹ̀fínà tó nàjà ìlú sàmà ọkọ̀ ojú omi tí máa ń ṣokùnfà kí àwùjọ là òní tó nǹkan jẹ́ ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹta ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹrin ojú òbòrò kan pè bí wọn anzala Allah ntí inú àwọn nǹkan tí sheikh muhammad abu wahab tó gbé dáwà rẹ̀ lórí àwọn ìpìlẹ̀ ọlọ́tọ́ la ẹ̀ka sọ pé wà máa ń làm yá kó bímọ àzàlà lọ àwọn ọ̀làyẹ̀ká mú kàfẹ́rù ọ̀sọ̀ láàyè kan àwọn tó bá ti pé wọn èyí dájọ́ pẹ̀lú tí wọn náà bá gbé kalẹ̀ nínú tírà rẹ̀ àti tọ́jà ìdákẹ́nu ànábì rẹ̀ ṣùgbọ́n lọ́sọ̀ nínú súnà rẹ̀ kèfèrí ni wọ́n alábòsí ni wọ́n. nínú ìtí wọ́n jẹ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn òun náà ni ìyàntìmáàlù dàwátì alàkìtà wàsúnà ìyàntìmáàlù dàwátì alàkìtà lílá wàsúnà tí rasúlì sallallahu alaihi wasallam ntọ́jẹ́ tí àwọn ọlọ́run bá sọ ní wọ́n tààlà àti ọ̀rọ̀ tí ó rinlẹ̀ nínú sunnah nínú Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn hadith rẹ̀ òní tí Sheikh Muhammad Wahab tó gbé dáwà rẹ̀ lórí ọ̀kọ́jà méjèèjì yìí nítorí wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ẹ̀sùn kàn án pé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá rẹ̀ wọ́n fẹ̀sùn kàn pé ọjọ́ nìkan tó yẹ pé ọ̀gbọ́n àwọn àyímọ̀ tí wọ́n síwájú rẹ̀ lé lórí pé kò kó kọ̀ ládà wọn kó máa tẹ̀lé wọn kó yẹ pé ntí wọn bá sọ òun náà yóò jòlé kò ní kọjá rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ bí kò ṣe pé ntọ́jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa òun náà ni ìtaàbọ̀ wa wàsúndàtò rọ̀sùn lè sọ̀rọ̀ lọ́wọ́ sílẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ sọ̀tà tó ń wà lọ sí ìlú yamani kí ni wọ́n sọ fún ó ní tí kankan bá ṣẹlẹ̀ sí ọ kí ni tó ṣe wàá sọ pé ìwòlù tí wọn náà bá ó ní tó ọ̀bà rí kọ́ ìwòlò sódà nínú ìrẹ́ Muhammad ìrẹ́ rasul sallallahu alaihi wasallam tó o bá rí kọ́ àṣìtẹ́hìbìrà yí wọlé àbò pé ní ń ṣègbìyànjú nílò làákà ẹ̀mí náà ṣùgbọ́n nílò làákà yóò wà ní òdòdó títí náà ọba àti sódà nínú sọ̀tẹ́nà bá sọ. àlèmọ́rì mẹ́sù sọ̀rẹ́ láti inú tíra ọlọ́run bá sọ̀rọ̀ kan láti inú súnà ṣùgbọ́n bá rí àwọn nǹkan tí ó fara pẹ́ gẹ́gẹ́ tó bá ní àgbọ́yé nípa méjèèjì كتاب الله وسنة رسوله اعتماد دعوتي على كتاب الله وسنة رسوله تون دعوة شيخ محمد الوهاب أو في أوبالا لي ìmọ̀ọ́mú ẹ̀rí nínú tíra ọlọ́run ba alukur'an kẹrin àti nínú sunan alẹ́ bá muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹfà òní pàtùbá bẹ̀rẹ̀ tìhá eléyìí ọbẹ̀ parapẹ́ ẹlẹ́ẹ̀kanú tá a sọ ìtumọ̀ fatuba abẹ́rẹ́ ìṣìhàd ò ní pé kí a fi àǹfààní lẹ̀ kọjá pé kì í ṣe pé tá a bá ti wá gbọ́dọ̀ látọ̀dọ̀ pé ìmáàmù Málíkì sọ báyìí ah, ọ̀sọ́rọ̀ ní ìmọ̀ kódà tábà yà kú bẹ́ẹ̀ ni ẹni tó bá sọ pé ọ̀rọ̀ máa mọ̀ kí ọ̀dà kí n bẹ̀rẹ̀ rí ó ti ṣẹlẹ̀ o ẹnìkan nínú àwọn tí ń tẹ̀lé àwọn àtibá Imam Ahmad bin ní ana hanbali yòókù ìhàmbálí lè mi fàyínlù yìí tó aláwọ̀ amút fọwọ́síyàtì lè náà sáyẹ tàhàmbálù pé èmi ò hàmbálí ni yẹn tí ń tẹ̀lé Imam Ahmad ló hàmbálí ni tí n bá ń sẹ̀mí àbí tí n bá tiẹ̀ tó wá fẹ́ kú àsọtẹ́lẹ̀ ní sọ fáwọn èèyàn ni pé ìmọ̀ mọ́sàbí hàmbálí ànábìlà ni kẹ́ o ẹ gbọ́dọ̀ tẹ̀lé ẹ lónìí ẹ mi eléyìí kò sínú ẹ̀sìn wa fi ṣe wùdọ́ mọ́ ìtì ń jẹ́ alhaku yẹ̀dúró máa kìtàbí láì pẹ̀sùbẹ̀tì ọ̀ṣùwì ìtì ń jẹ́ òdodo onítàbá ló tí ọ̀rọ̀ ọba àti súnà lẹ́wọ̀n Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin àwọn ni wọ́n sọ pé ìmọ̀ mọ̀lì kí táǹtẹ̀ lọ́dọ̀ wa mi ọ̀sọ̀ yẹ pé kúlù yóò ká tóbi kọ́ni òyìnbó dùn àní ńlá sọ̀rọ̀ àlùkọ́ ọ̀wà ni wọ́n sáré sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ láti máa dá ọ̀rọ̀ tó bá mú padà sí àyàfẹ́ tó wà ní sàárè yìí nìkan ó tọ́ka sí sàárè ọ̀rọ̀ sọ́nà ọ̀sán náà. ìmọ̀ràn ṣàfihàn sọ pé tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ kan tó bá rìn látọ̀dọ̀ oṣù ọlọ́run tó wá takò ọ̀rọ̀ tèmi ó yẹ mú ọ̀rọ̀ mi kẹ́ ẹ lẹ́ lọ́gìrì báyìí ọ̀rọ̀ oṣù ọlọ́run ni kẹ́ ẹ mú. bóòlù àwọn oṣù wa dé lẹ́yìn táwọn pé ìmọ̀ràn ṣàfihàn tó bá ti wí abẹ́gbẹ́ kódà bá aráàlú ìdèmí ìmọ̀ràn ṣàfihàn ó lè má rí hadith táwọn hadith lónìí ìmáàmù Màlíkì wọ́n ní mọ́ni hajj náà wà ní lónìí ìmáàmù Abu Hanifa wọ́n ní mọ́ni hajj náà wà ní lónìí pẹ̀pẹ̀ lẹ́yìn ìgbìyànjú tí àwọn àfáàdà yìí fi ṣe tí a tó kó àdéhìí mi ìjọ tó sì fẹsẹ̀ rinlẹ̀ bóyá arínú sọ̀hí Bukhari àbí sọ̀hí Muslim àbí nínú ẹ̀ tó yàtọ̀ sí méjèèjì tàbí bá ti di ìrìnlẹ̀ agbọ́dọ̀ tẹ̀lé káwá tó pé àwọn míì tó yàtọ̀ sí àwọn àìmọ̀ àwọn àìmọ̀ àwọn ìmáàmù tẹ́ pé wọ́n fẹsẹ̀ rinlẹ̀ nù mọ̀ àti nù ẹ̀sìn òun làwọn tá a sọ yìí tòní kúrú ni pé sheikh muhammad wahab nínú ìpìlẹ̀ dáwà rẹ̀ ni pé fatu baabi ijtihad ó sílẹ̀kùn fún ìtàgbẹ́ al-ijtihad ìmọ̀ àti gbìyànjú lórí masala masala àìlèyà ọ̀rọ̀ ẹ̀sìn nítorí pé ààrí ẹ̀rí fún sọ̀rẹ́ láti mú quran àṣírí ẹ̀gbogbo sọ̀rọ̀ láti lo súnà kásẹ̀ gbìyànjú pẹ̀lú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan tó jọ láti lo méjèèjì tá a fi mọ kí ni tí wọ́n jẹ́ ìdájọ́ ẹ̀sìn lórí nǹkan náà ṣùgbọ́n ọ̀rọ̀ ìtìhá tá à ń sọ yìí kìí ṣe nǹkan kékeré o wàlúwà kìí ṣe nǹkan kékeré ṣe dáadáa pé àwọn tó lábàtọ̀ ẹ̀mí kéékèèké wọ́n sọ pé pàlátùmọ́ kábàlì ṣe hàn pé o ti dépò mùsùlùmí ọ̀nà rẹ̀ jí gidi ọ̀rọ̀ ìsèhálì yìí ó ní máa jẹ̀mọ́ ó ní ṣòro pé ẹni tí ó jẹ́ mùsùlùmí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí lọ́gbọ́dọ̀ ni tí wọ́n kà á lẹ̀ lọ rẹpẹtẹ. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí máa mẹ́nu bà kí àsìkò mi tó parí ó ní pàápàá dáwà Sheikh Muhammad Abdul Wahab hakikatu da'wati àti sọ̀rọ̀ lọ́pa oṣooṣo lẹ́tì bada àléhà sheikh muhammad ibn wahab da'watu al-islahiyya àwọn nǹkan jẹ́ òpómúlérò àwọn ìpìlẹ̀ tó gbé dáwà rẹ̀ lórí hakikatu da'wati tó jẹ́ pàápàá ìpèpè rẹ̀ gangan nínú àwọn tírà tí sheikh muhammad ibn wahab kọ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́tà tí máa ń kọ sí àwọn èèyàn bóyá wọ́n béèrè béèrè lọ́wọ́ rẹ̀ àbí ó tẹ̀lé pé kankan ṣẹlẹ̀ bí kan tó ní ìdí kí ẹni tó jẹ́ àgbà fà kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yóò fún un yóò sì fi ránṣẹ́ sí wọn. ó hàn pé gbogbo tí wọ́n jẹ́ dáwà ṣe Muhammad Buhari nítorí wọ́n lé lórí owó àgbọn alẹ́ ìsàlàtò sọ̀rọ̀ nti alẹ́nà sọ̀rọ̀sọ̀rọ̀ àti Abubakar àti Umar àti Uthman àti Ali àti àwọn baqiyatul ashara al-mubashirina bil janna àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí ọlọ́run fún ní ìrò pé wọ́n wà àlùjẹ́nà láti àwòṣe ọlọ́run fún ní ìrò pé wọ́n wà àlùjẹ́nà látàrí pé wọ́n wà àlùjẹ́nà ni wọ́n njẹ́ àwọn ẹ̀yin tí wọ́n wà lórí rẹ̀ àtàlẹ́wọ̀ sọ̀sẹ́là òun náà ni dáwà Sheikh Muhammad Wahab tó dúró lé lórí òun náà ni pàápàá dáwà rẹ̀ gbogbo tí wọ́n ṣe òun náà ni ó gbìyànjú láti máa ṣe ní àkọ́kọ́ nínú àwọn táàbì mọ̀ eléyìí nínú àwọn eh, ìtàn tí ó parí lẹ́yìn ó sì tún fi òdodo hàn àti satan ó ní pẹ̀sọ̀ kan tí ó ṣẹlẹ̀ ní ilẹ̀ India ẹni pé àwọn alápàdé wọn sọ pé àdìsán àdúgbò máa jáde ọmọ ẹ̀dẹ́ yẹn ọ̀tá tí ọba mọ̀ ni kọ̀mọ́ ọ̀sùn pé yóò sá kakó ni pé nǹkan yóò da kò sì mọ́ pàápàá rẹ̀ wọ́n ní ẹnìkan wà ní àwọn àgbàfà mẹ́tọ́ yẹn pé wọ́n ti sọ̀rọ̀ sheikh muhammed abdulhab láì dáa kan pé òun ká fara àwọn èèyàn tó wọ́n pe àwọn èèyàn ní kèfèrí bákan náà kò yẹ e, e sọ pé e gbà pé gbogbo tí àwọn àfa àkàbà sọ síwájú oníká máa tẹ̀lé pé tọ́ba rinlẹ̀ nínú tí àwọn náà bá àti àti súnà lẹ́nu sọ̀sánà oníká máa tẹ̀lé onísọ àwọn àfa àkàbà sọ kórìíra rẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé ìfẹ́ ni wọ́n kórìíra sheikh muhammed abdulhab àti dáwà rẹ̀ àfáà yìí wáyé ní tí máa ṣe dáńsù òun náà ní alákọ̀ọ́dúnrún alákọ̀ọ́dúnrún sàmìyà ó ní ní ọjọ́ kan ẹnìkan wá wá ẹni wá mú tíra ìdáàbò tọ̀hìn ọ̀pọ̀lọpọ̀ wa lámà ní ṣé wọ́n ń lọ àbá ọwọ́ amúwá ọba fún àfáà yìí pé kọ́ka ó sì ti ya páálí rẹ̀ ó ti ya páálí rẹ̀ kò sóró kan lára rẹ̀ ó ní àfáà yìí bá onígbà ọ̀pẹ́ sígbà náà bíi àyà lẹ́yìn bíi ọjọ́ díẹ̀ ọwọ́ abéèrè lọ́wọ́ rẹ̀ pé ah, àfa sẹ́tìkà tíra tí mo fún mi ah, nǹkan ńlá ló fún mi o ọláàyè tíra ńlá ni ó sì mọ kékeré o tíra ńlá ni tó jẹ́ òdodo ẹ̀sìn látàdé wa Muhammad sallallahu alaihi wasallam tí ó mú wá tó sì ṣe lójú ayé rẹ̀ tó fi kó àwọn sàábé rẹ̀ òun ni tí ń bẹ́nu tíra o àbáyé sì jẹ́ ní tí mo ti máa bú sẹ́ẹ̀kù Muhammad Abdul Wahab tẹ́lẹ̀ ọwọ́ aṣọ gbogbo ẹni tí ó létí láti mú fún ọ ọmọ ẹni tó ṣe ṣé muhammed wa mahabu ni wọn ni rárá ọ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ irọ́ ẹni pé ọmọ ẹ̀dẹ́ yẹn nǹkan mi wà lẹ́nu kan mọ́ pàápàá rẹ̀ tó ti takò kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá àbájá fún wọn ọmọ àkíkọ̀ dáwọ́ ti ṣe mọ̀ náà àwọn náà sọ pé àlùwàhábíyà pé àwọn wàhábí dé àwọn kìnnìkan dé kó nínú àwọn tó jẹ́ àmọ̀ yìí pé dáhùn ṣe mọ́nùmọ́ àwòrán ntí àwọn sáláfù wà lórí rẹ̀ òun náà ni ó dúró lé lórí òun náà ni ó sì gbèsè nínú dáwà rẹ̀ aláwọ̀kọ́ òun ni bíbá mi sùpàtì là ìròyìn ọlọ́run ọba àti àwọn asùmáwùwà àwọn orúkọ àti àwọn àròyìn rẹ̀ ntí mo ṣe pépè sí òun ni tí ó wà nínú tí àti walillahi al-asma'ul husna fad'uhu biha walillahi al-asma'ul husna fad'uhu biha. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ẹ̀rí bákan náà nínú ìbáàbí kan kí ni دعا إلى ما تضمنته شهادة أن لا إله إلا الله نور توحيد الألوهية تعرف من بالك تبي ìmọ̀ ṣe ọlọ́run bá ní àásọ níbi iṣẹ́ tí àwọn ọmọ ènìyàn tá a jẹ́ mùsùlùmí ń ṣe gẹ́gẹ́ bí àdúrà a gbọ́dọ̀ pé kankan ẹ̀yàfẹ́ ọlọ́run subhanahu wa ta'ala haqqun khalisun lillah ẹ̀tọ́ ọlọ́run bá nìkan ni ó yẹ pé ọmọ ẹ̀dẹ́yẹ̀ tó jẹ́ mùsùlùmí kí máa ń kírun àìmọye ìgbà rántí bí amẹ́ríkà tí ó wù ìyá kẹ̀lẹ́ agudu wà ìyá kẹ̀lẹ́ sẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ ọ̀bà láàmà sí òtòrẹ láti máa wá ìrànwọ́ wa yóò wù láìmọye ìgbà lójúmọ́ yóò kí ń rọ̀ràn yẹn yóò yẹ náà fílà mélòó mélòó lẹni tí wọ́n á wíwú lóye pẹ́ẹ́pẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀ tí wọ́n fi à mọ̀ ọ́ náwó sọ̀rọ̀ rẹ ni o mọ̀ àwọn ayé ní bẹ́ẹ̀ díẹ̀ ọ́ náwó sí ní yóò lọ forí balẹ̀ ní babaláwo wọ́n tún kó wọn kó owó ẹ̀yọ ọmọ fi kan rí gbogbo eléyìí wọ́n máa ti ba ó ti túbọ̀ òun ìdí rẹ̀ palẹ̀ pátápátá sọ̀rọ̀ nípa tàwíì mo sọ pé tóbi àdọ́dá tóbi ẹ̀táàlì òní sọ̀rọ̀ nípa tàwíì lòríyà òní iṣẹ́ tá à ń ṣe níjọsìn fún ọlọ́wà sọ̀rọ̀ náà tààlà ká ṣe láàṣọ fún àwọn òṣèlú ẹlòmíì àlùkò àtàwákò àròjà الاستعانة الاستغاثة الدعاء التوسل النذر الذبح àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó mélòó ni oṣù tó pé ìpẹ̀rẹ̀ ní gbẹ́bọ àwọn brọ́dà táwọn ní ìlú òwò wọ́n ní àwọn ṣàbáwò kan tí wọ́n máa ń sọ òde ní àná mo gbọ́ pé sọ̀rọ̀ sẹ́kẹ̀ wọ́n mú ọkùnrin kan nínú àwọn àfa àwọn àfẹ́ èṣù wọ́n ní ìdákọ̀wò ló tó báyìí ó sì máa ní láàrin òun tó gbẹ bọ wọn á mọ wọn á dè mọ́lẹ̀ wọn dè mọ́lẹ̀ wọn fi sẹsẹ tó eléyìí ó ti ba tawhid jẹ pátápátá tó ọ̀rẹ́ àlẹ́fẹ́ tẹ̀kírímù kọ̀ràbí àgbọ̀dọ̀ kí kankan ti síwájú pé àfẹ́nìkan ní àjọ ọlọ́wà ṣùgbọ́n náà tàwa la kí n tó àsìkò mi tó kí n fẹnubà àwọn pọ́ǹtì sọ́kò àwọn ṣe ọjà àlà nínú àwọn akọ́jẹ́ bí wọ́n yẹ ká lọ́dọ̀ ló sọ̀rọ̀ léwu sànà ọ̀rọ̀ nípa àwọn ànábì ọlọ́ọ̀bà àti àwọn agbàwọ́wá ntí ọwọ́ àná tí ọlọ́ọ̀bà sọ̀rọ̀ wọn tààlà àti súnà náà sọ̀sọ́là pé àwọn ànábì ọlọ́ọ̀bà ìkan ni wọ́n ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت ẹ̀sìn ká ẹ̀sìn ká ló sọ lọ́wọ́ bá fi ràn wọn ṣẹ̀rí àwọn lọ́yàtọ̀ ká sì máa ní ìgbàgbọ́ sí gbogbo àwọn ànábì ọlọ́run bá pé ànábì ọlọ́run láti ọ̀dọ̀ ọlọ́run náà ti wá tí sẹ́fù ọlọ́run buhari tí ó gbé ilé ayé sí inú bákan náà ni pé ó sì gbà pé ànábì ọlọ́run sọ̀rọ̀ lọ́sọ̀lá ó ní aṣíwájú àwọn gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá ó sì yẹ pé pé ìmọ̀ àpọ́n alẹ́ àpọ́nlé náà pé pé kò ní sí gbòdú kò ní sí ìkọjá àlà níbẹ̀. bákan náà bí masáyì kọ̀dọ̀ ìwà kọ́dà ọ̀rọ̀ nípa kéèyàn onígbàgbọ́ pẹ̀lú àkọọ́lẹ̀ àbí táǹpẹ̀ ní kádàrà ó ti ń bẹ́ẹ̀ nù tí wọ́n lọ́ba sọ́nà wọ́n tààlà òun náà ni sheikh muhammad wahab ni ó fi mọ àwọn èèyàn ọ̀rọ̀ nípa al-iman al ọ̀rọ̀ nípa al-umur ntí iṣẹ́ muhammed abuha tó kó kìkì rẹ̀ ó náà ni ká lè gbàgbọ́ sí àwọn aya alukuran àti hadith tó ń sọ̀rọ̀ sọ̀tara tó sọ fún wa pé alijanna òdodo ní bẹ iná òdodo ní bẹ asurat afárá asurat tí àwọn èèyàn kọjá lórí rẹ̀ lọ́jọ́ gbé ẹ̀yámà òdodo ní alimizan nígbà ń pè ní òdiwọ̀n àbí pẹ́rẹ́gì àbí òṣùwọ̀n tí wọ́n kọ́nà wọn gbé kalẹ̀ lọ́jọ́ àgbẹ̀yà kàtọ́ ẹ pé ó ń kálukú fúnra rẹ̀ ní òun òṣùwọ̀n sẹ́yìn láti rí pé ah dáadáa tí mo ṣe sixty percent ni àyẹ̀dáa tí mo ṣe forty percent ni a jẹ́ pé dáadáa mi lọ́gbọ́n jù ẹ̀ tó sì jẹ́ pé dáadáa tó ṣe two percent ni àyẹ̀dáa rẹ̀ kí ni ninety eight percent olóòrò fúnra rẹ̀ torí pé. إن الله لا يظلم أحد إني حرمت ظلم على نفسي وجعلته بينكم محرم فلا تظلم ọlọ́wọ́ bẹ́ẹ̀ ṣàkóso ẹni kankan yóò gbéyàwó ní ìsánù kalẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí kéèyàn onígbàgbọ́ sí inú àwọn tí sheikh muhammadu ahab tí ó fi tọ́tàtà tó sì pò kìkì nínú dáwà rẹ̀ bákan náà ká nígbàgbọ́ sí ọ̀rọ̀ àṣàfáà pé ìsìnpẹ̀ ń bẹ lọ́jọ́ gbé ní àkíyàmá ọmọ tó bá ṣe dáadáa tó hàl quran karim tó tẹ̀ra rẹ̀ sí gbọ́dọ̀ náà bá yóò jẹ́ táwọn fún ní àǹfààní kó sì pẹ̀ fáwọn òbí rẹ̀ bákan náà nínú àwọn ànábì ọlọ́run bá wọ́n sì pẹ̀ fún àwọn ìjọ wọn àdáwọ̀ àwọn sọ̀rọ̀ sọ́nà sọ́ọ́nù olùkọ́mọ mahmud òun náà ò ní ẹni tó ní ìpè tí ó ga jùlọ àwọn afọ́n ní àpínlẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ṣàfáà tí àwọn sọ̀rọ̀ sọ́nà tí ó sì ọ̀fẹ́ tó orí sì méje àbíkú tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. bákan náà nípa àwọn asáàbù rasulillah nínú àwọn tí sheikh muhammad abuha tọ́tà ta tó fi kó àwọn èèyàn nínú dáwà rẹ̀ ó ní pé àwọn sàábí ohun tí ọlọ́sọ̀rọ̀ sálàm alákọ̀ọ́kọ́ wọn ẹni tí ó lóore jù lẹ́yìn gbogbo àwọn àdájọ́ náà pátápátá ẹni tó lóore jù nínú àwọn èèyàn ó wọ Abubakar lẹ́yìn náà ni Umar lẹ́yìn عثمان ni علي رضي الله عنه Ali radiyallahu anhu lẹ́yìn náà ni àwọn mẹ́fà tí ó kù nú àwọn tí ó ń ṣe ọlọ́run fún nírò pé ọmọ àlùjànnà ni wọ́n látàyè lẹ́yìn náà ni àwọn ahlu Badr la'allahu min ahli Badr ولعل الله اطلع على اهل بدر فقال افعلوا ما شئتم فقد غفرت لكم bákan náà ni ahlul bayat ridwan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn sàbẹ̀ òṣèlú ṣọlá ṣẹlẹ̀ ìmọ̀ nígbàgbọ́ pẹ̀lú pé àwọn sàbí oníṣẹ́ náà ni wọ́n báyìí ni wọ́n sì ní ọ̀la síra wọn sí Abubakar ọmọ àtẹ́lẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn prọfẹ̀tì àwọn ṣí àfẹ́fẹ́ pé tí wọ́n máa ń kàfàrà Abubakar wọ́n máa ń kàfàrà ọmọ nínú àwọn òdòdó ka ọ̀rọ̀ tí wọ́n pa nílẹ̀ wọ́n ní ní Iraq ìgbà tí àwọn Amẹ́ríkà tí wọ́n kó bá Iraq nínú àwọn èèyàn tí wọ́n pa jù nípa ìkúnlẹ̀ tí bá jẹun mọ́ kí ni ló fà á ni pé àwọn Iran àwọn Russia àwọn Iran bẹ́ẹ̀ sí ni wọn ìpìlẹ̀ wọn onírò wọn torí pé wọ́n mọ̀ wọ́n kórè onítẹ̀ntẹ́ kórìíra jù kí ló fà á ayé wọn mọ̀ oní Islam wọ ilẹ̀ Faris oní ìjọba Faris owó daulat force ìgbà náà ló wó ìlú tí Iran ti dìde daulat force àwọn náà ni wọ́n gbé ẹ̀sìn ṣe àtàṣẹ́yọ̀ àwọn náà gbé lọ́wọ́ wọ́n kórìíra àwọn mọ̀ gan àwọn àbá àwọn ẹnìkan nù wọn ó ṣe mọ̀hátà wọn ṣe lẹ́tọ̀ ọjọ́ kan ọ̀fẹ́ bí wọ́n ṣe lẹ́nu wọn ni wọ́n ṣe máa ṣẹ́dílé àwọn aṣáájú oṣù ọ̀nà tọ̀tọ̀ náà òun yóò lè láàánú tó bá la àbíbá kan wà ọmọ láàánú tó bá la kíní kan wà ọmọ láàánú tó kíní kan wà ọmọ bí ní láàánú ẹnìkan nínú fi nínú láàánú kú tí ọmọ ṣe Muhammad Wahab dáwà rẹ̀ lórí tí ó jẹ́ bọ́wá láti ọ̀dọ̀ sọ̀rọ̀ sọ̀sọ́là àti àrẹ́gbọ̀n tí ó lọ láti ọ̀dọ̀ àrẹ́gbọ̀n sọ̀sọ́là àtàwọn sàábì rẹ̀ òní tó gbé lọ pé ká mọ̀ pé àwọn sàábì òun nítòótọ́ ni sàábì òun wọn bákan náà ni pé bí wọ́n ṣe ní ipò síra wọn òní yìí ntí ó jẹ́ last point ìpèpè sẹ́gun abdulkahab nípa ọ̀rọ̀ àwọn ọ̀làmọ́ olùsèmí afgbàtàlá olùfọ́ wà ìmáàmà ويحكم بقبول ما لا يتعارض مع النصوص الشرعية من أقوال الأئمة وفي تنقل ọlá tí ń bẹ fún àwọn àìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn míì tó jẹ́ àfẹ́sì nínú Islam ó fi ọlá àwọn rẹ̀ pé tòótọ́ ni pé wọ́n lọ́lá wọ́n sì nípò ó sì fún ọ ní rẹ́spẹ́tì wọn. bákan náà ó sì rẹ́spẹ́tì tí wọ́n bá sọ tí wọ́n bá ti takò ntọ́wọ́ àná tí náà náà bá àti súnà àdàgbà fún sọlọ sẹlẹ kò sẹ́ni tí o lè ṣàṣìṣe ilé àròsọ̀rọ̀ wa sọlọ sẹlẹ torí pé àwọn ànábì ọlọ́run tí a bá ṣe mistake instantly lọ́nà ọgbọ́n ti correct wọn torí pé ọgbọ́n lọ ṣe mistake fáwọn èèyàn àwọn ọlọ́run gbé sẹ́rẹ́ ẹni tó bá ti yàtọ̀ fáwọn ànábì ọlọ́run kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni náà èèyàn lè ṣe nǹkan tó wà tako ntọ́wà ni wọ́n ti ra ọlọ́ọ̀bà alukuran èyí sì lè ṣe nǹkan tí wọ́n tako sunna tó ti jẹ́ pé aṣáájú ni a gbọ́dọ̀ mọ eléyìí tó eléyìí inú àwọn àti ṣe muhammadu abuha tí ó gbé lọ́wọ́ ni ó sì fi hàn fáwọn èèyàn pé àwọn àyínmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin imam malik imam abu hanifa imam malik ibn anas imam ashafi'i uh, idris uh, muhammad ibn idris imam ahmed muhammad àwọn mẹ́rẹ̀ẹ̀rin lahul fadlu wal makana wọ́n ní ọlá wọ́n sì nípò àfẹ́ẹ̀sì sì ni wọ́n àfẹ́ẹ̀sì ni wọ́n gbogbo mọ́tà bí wọ́n sì nìyí ó sì lẹ́tọ̀ọ́ ká tẹ̀lé tá a bá lè kankan tá a lè pé ọ̀ya pa ntọ́wà náà alukuran karim àti sunna àdàbà wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ eléyìí ó jẹ́ àmà pé àwọn dìdìrì àwọn tí a bá sọ pé Abu Hanifa wo mẹ́lẹ̀ wà Abu Hanifa pé Abu Hanifa kèfèrí ni kíni kan ni wàláì kò yẹ lẹ́nu ẹni tó jẹ́ àwàmù náà ẹni tí òkè òkè kan ká tó gbẹ gbà lọ pé òkè kọ̀sọ̀ pé àyímà nínú àwọn àyímà àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí gbogbo ó mọ̀ gbogbo àwùjọ mùsùlùmí náà gbà pé ìmáàmù aṣíwájú ni wọ́n kẹ́nìkan wọn wọn pé ọmọ fẹ́ náà àtẹ̀bá wọn bàbá àjọ tí a ti lọ bá ọlọ́run bá wọn sọ wọn ní wọn tààlà ọlọ́run mọ̀ sàfihàn òdodo ọ̀rọ̀ rẹ̀ yé wa mo rò pé àsìkò mi ti tán èyí tí agbọ́ ọlọ́run fi wá ní àǹfààní ọlọ́run ṣe ní ìbàdàjọ gbogbo fún àwọn àti àwọn àti fún àwọn àti àgbọ̀ jọ̀wọ́ Eh, ìfáàgbọ́n sọ síwájú pé inú mi dùn pọ̀ pé eh, ọlọ́run pé jamaat àwọn mùsùlùmí àwọn náà ní orí pa dáadáa tó sì hàn kódà tí ò sí tọ́ pé. ẹnìkan kan sọ pé òun ò rí torí mo rò pé díẹ̀ ni n tí àwọn brothers fi hàn mí ká tó rí pé àbẹ̀rẹ̀ lẹ́tọ̀ àìmọ̀ yẹn ní àwọn yẹn kan lọ nípa ìgbìyànjú lórí ọ̀nà ẹ̀sìn ọlọ́run bá gbogbo etí ẹ̀sìn ọlọ́run sá gbàlẹ́ fún yín ọlọ́run jẹ́ kí ìyẹn bá lé ibi tí ó ní èrè àwọn àbá nínú ẹ̀sìn wọn sọ fún wa pé ọ̀rọ̀ àdìta bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa yẹn ó ṣeé ṣe kó pé òjá dídí yóò jọ ẹyọ kan lọ ní sẹ́ńtúrì kan kò àbọ̀sẹ́ bá kọjá pé kárí nínú wa kọjá kárí nínú wa ẹ̀ tọ́jú pé yóò jẹ́ mùjáde fún sẹ́ńtúrì yìí ọlọ́mọsá lo ẹnì kọ̀ọ̀kan fún ojú ọ̀nà sùpánì kan àwọn ọ̀nà ìhàmdè ẹ̀ṣẹ̀dún ọ̀nà ìlà ìlà àn àṣẹ̀tún àti ogun ilé sọ́dún wà lọ́dún Allahu akbar wa kóòlù jazakumullahu khairan. هاي أيضا مرة الثالثة نعم أكي àwọn afá wa àwọn dọ̀kítọ̀ wa tí wọ́n bá ní sọ̀rọ̀ ẹ rí i pé ara wọn balẹ̀ ọlọ́run jẹ́ fún Eh, abẹ́lẹ́ wọn bá nìkọ́lá gbogbo rẹ tọ́lọ̀ ń ṣe fún yín lọ́wọ́ bá nìkọ́lá kọ́mọ́ rẹ pààyàn lẹ́kún láéláé àgbéga ojoojúmọ́ àgbéga àsìkò kọ̀ọ̀kan ọlọ́ba ní ṣe fún yín ah, ọmọ èké ni ọlọ́run sì fún yín dọ́kítọ̀ ẹ̀yẹ́ wọ̀ pé gbọ́dọ̀ tó níwá ti tó ọlọ́run bá ló ṣe dáadáa báyìí fún yín ọlọ́run dàpọ̀ gbogbo tí ẹ̀ ṣe ti yọ̀ lọ́nà ọlọ́run bá lè jọlá kọ́ má bà lọ́wọ́ yín láéláé ọba tí tí fi yín ṣe dáadáa nínú ọjọ́ yìí fi yín ṣe dáadáa ọlọ́run bá lè jọlá kọ́ má jẹ́ máa padà sí burúkú. àwọn àníkíwà ní wọ́n ṣàdúrà fún àwọn aṣèkò wa wọ́n sọ àwọn kí àwọn dọ́kítọ̀ wa ṣùgbọ́n lẹ́ẹ̀kẹ́ sí i òwúrọ̀ pé kọ̀sẹ́nì ọ̀rọ̀ wo olówó yẹ bí yé dọ́wọ́n sọ pé muhammad bin abdul wahab àwọn ni wọ́n ń pè ní alimujahid gẹ́gẹ́ bí àwọn sọ́sọ́ ti sọ tí wọ́n lè ṣàlàyé tí wọ́n gbé lọ àwọn ni wọ́n sọ sàwùdí di di sàwùdí di yẹn ilẹ̀ lọ́wọ́ náà sọ di báwọn nígbà tí ntàlẹ́gbà muhammad wa sọlọ́ àdìsọ́lá báwọn kan ti gbàgbé ẹ̀ tí wọ́n fi sílẹ̀ bàbá ìwà bẹ̀rẹ̀ dáwà gẹ́gẹ́ táwọn náà ti bẹ̀rẹ̀ dáwà ní ìlú ọ̀yọ́ yìí ní ìsàlẹ̀ ọjọ́ yìí tó jẹ́ pé àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ni wọ́n kún bẹ̀ ilé tàwa ní sin eegun bẹ́ẹ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ náà ní gbogbo à ebi mọ́sáájú tá a wà yìí iye ẹ̀kọ́ tá mẹ́fà tá a fi bọ̀ subhanahu alayhi wa rahmi so tààrùn náà mùjálìmù kan náà ní tẹ́tà wọn ṣíwá ti pé mùjálìmù ò lè pọ̀ ní àsìkò kọ̀ọ̀kan ajá pé mùjálìmù náà ní tààrùn náà jẹ́ ní ìlú ọ̀jọ́ yìí táwọn ẹgbẹ́ ìjàmbá ti kó àwọn ọ̀dọ́ jẹ́ sí sàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tààrùn jẹ́ kan bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí àwọn ṣe kó àbá ti sọ fún wa a sì parí programu kan tí a ti fáwọn ológun ni so àwọn nàìjíríà wa náà ni agbẹ̀mẹ̀ fún fún báyìí torí àkókò àwọn ẹlẹ́wọ̀ lè dáná ìsinmi fáwọn àfa ẹgbẹ́ ẹ̀kọ́ ni inṣàlá so àwọn nàìjíríà wa pàtẹ́lá ti nàìjíríà